من قال ولا إله المرية استفاد الله له معنى الربوبية ولا تقول صلى الله عليه وآله وسلم أعلم في أسر وعلى قدر لا تتوى تسوي نبي يطبع كرا العقيدة الطحاوية إليه الطحاوي رحمه الله تعالى أما كتبت في هذا síwájú àná tó ní ṣe pẹ̀lú ohun tó àkàlà nù. ilé tó kàn wá ká mi lára ń bẹ̀rù pé ẹ̀rí pé òjò kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lè wà lára nù. àwọn tá a ti fẹ́ sọ ó ti so máa ẹ̀kọ́ tó àkọlà nù ṣùgbọ́n kò sí wàhálà. lẹ́yìn ìgbà náà àwọn ẹ̀mọ́ yìí náà a tún tí wọ́n bá tẹ̀lé wa tá a pé nígbà ọ̀gá tá a sọ yìí ṣùgbọ́n àwọn tá a sọ lánàá yìí àwọn kankan bẹ tí mo fẹ́ ká sáfárì mẹ́nu bá nípa ẹ̀ yóò mọ̀ ní àyẹ̀jẹ̀ bíi àlékún nípa àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ nínú kan tí mo fẹ́ sọ̀rọ̀ mo ti sọ náà lánàá síbẹ̀ mo kà fẹ́ fún ọ̀yá dàní òun ní wípé asọ̀kí mazahabu mẹ́ta òun ló wà lórí ká bá wa sọ síbẹ̀ náà ẹgbẹ́ kan mazahabu sì fà dìní aláìsàbáàdà kọ́lùkìlọ̀ kọ́lùkì ìsàfáàdà ìsìmọ̀ a ní wípé mẹ́ta onúbẹ lórí ìtàkà àsọlá ni bẹ́ẹ̀ náà yẹ kọ mọsáàbà ilé àkọ́kọ́ yẹn mọsáàbà àwọn àwọn àṣàyọ ṣùgbọ́n mọsáàbà yẹn gangan mọsáàbà àwọn àwọn àtẹsílà àti jàǹdíyà sálàyé nìyẹn ẹẹrí sọlẹ kejì yẹn àní mọsáàbà àwọn àtúrò níyà ni mo jẹ sọ fún akéwọn àtúrò níyà ara àṣàyọ sálàyé nìyẹn sọ̀rọ̀ yẹn pé wáyé mọ́sáhábù àṣáyọ̀rọ̀ àti màtòròdíyà ó ha ti yé wáyé mọ́sáhábù alákọ̀ọ́kọ́ yẹn mọ́sáhábù màtẹ́sílà àti jàǹdíyà sọ yé sọ ẹlẹ́ẹ̀kejì yẹn òun gángan ní ti àṣáyọ̀rọ̀ àti màtòròdíyà sọ yé ẹlẹ́ẹ̀kẹta yẹn ti wà wá ní ti yẹn nínú nǹkan tó yẹ ká mẹ́nu bá òun ni ọ̀rọ̀ tí àpá wa sọ ike máa ń záàlá bìsífà ìhìnyí àzàlí yankọ́bùlà fọ́lùmí kàzálíkà láyà zálù àléhà àbádí yàrí ẹ̀yìn tí gbólóhùn tí wọ́n lò bẹ̀rẹ̀ ní pé máa ń záàlá bìsífà àti àzàlíyà máa ń záàlá bì sára yẹn ti wọ́n ní pé lílo báà níbẹ̀ òun ni ìlànà àlùsùn náà tó ẹ̀dá wọn. máa ń bá àlùsùn ṣe pàtó. àwọn kan ń bẹ máa ń záàlà wá sí pàtó làwọn máa ń lò. sára yìí máa ń záàlà wá sí pàtó wá làwọn lò ń bẹ náà ti lo báà. ẹni tó bá ti lo wá ní ààyè tí bá wà ń bẹ̀ yẹn wàá ti mọ̀ pé kìí ṣe alùsùn náà jàmá. sẹ́yìn mi ara mi alùsùn náà jàmá mi gbé níbẹ̀ yẹn bá wọn kí á nà mí sùpà wọn à ní sọ pé wọ́n sùpà wọ́n bá àwọn àjò ìmọ̀sọ̀ àṣà kí nǹkan wà pẹ̀lú yẹn tí ò lè yá kìí ṣe pẹ̀lú lọ́nà tó lè yá. sára yẹn ti di ọ pàtàkì gan torí pé ṣé ẹ yá àwọn ìbára tá à ń lò ìgbé ọ̀rọ̀ kalẹ̀ tá à ń lò káwọ̀ kàfin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa ń nípa kílàjọ fún ẹ jẹun fún yín lápòjú ìpín tí ó pa yín mi àti wọn sọ̀rọ̀ wọn wá mẹlẹ ìpè tí wọn wà ní tí wọn wá ṣe ọmọrọ mi làbíà wọn làwọn wà. táwa lè ẹlẹ sọjẹsì ta ló wá bí ẹlẹ sọjẹsì ta lè lọ rí wọn wá dá akọ Sheikh Yahya al-Hajuri wọn pe wọn wà nínú kìnnì so ibo ni wọn wà wọn làwọn fún mi nọ́mbà ẹni tí wọn àbí gẹẹti wọn wọn wá sẹńdì nọ́mbà ẹni kan sí ọmọ àmọ wọn ni. Hussein àbí nǹkan lọ èmi àtẹni ẹwà àjọ sọ̀rọ̀ ìgbà tá a jọ sọ̀rọ̀ ọwọ́ àti èyí tí Sheikh eh, Yahya alhajjani ojúwe rẹ̀ ìgbà tó júwe rẹ̀ tá a jẹ ẹsẹ̀ ó tutù júwe asápàrà lọ bẹ̀ mo jẹ́ kébẹ̀ làwọn náà padà wà lọ tó mi ta ìyàmọ́ bíi ní ọba àmọ́ lẹ́yìn ṣùgbọ́n tí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ lè ìgbà tá a lọ rí wọn wọ́n sùn àárá ìsọ̀rọ̀ gbàtà wa padà lọ ibi tí wọn lọ gángan ni o wọn wá sọ ma pé àwọn nàìjíríà kan fẹ́ rí wọn nǹkan kan gbogbo ẹ̀ báyìí àwọn méjì náà ni so wọn sá mi ìwé kiri kan bá a ṣe ríra tá a sálámà tá a ń sọ̀rọ̀ nídìí àgọ́ sọ ni pé nàìjíríà láti wò mọ́ yín láti nàìjíríà nàìjíríà nàìjíríà tó yẹ kó gbẹ̀yìn tẹ̀ mẹ́bẹ̀ àná ìyẹn ẹ̀yìn ṣe à ìyàwó ṣe àwọn mo ní a ṣé àwa nàìjíríà ṣùgbọ́n níbi tó wà kìí ṣe ojú nàìjíríà ṣe à ẹ ẹ mọ tí ṣe kọ́ bọ̀ fún mi ìdí àwọn sọ fún mi ni pé mo ní àwọn nàìjíríà ṣe ṣe à nígbà àwọn nàìjíríà tó ní kí wọ́n wà níbi tí wọ́n bá fẹ́ kí wọ́n máa dáwọ́ lẹ̀ kí ṣe ṣe à ni lẹ̀ kí ẹ wọ̀ kọ́ bá nígbà àwọn àríwọ̀n ní haram ní gbogbo ní wọ́n bá fẹ́ kí wọ́n dáwọ́ lẹ̀ tó túmọ̀ sí pé ìṣesí yẹn ó ní ìṣesí àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ náà ni ìsọ̀rọ̀ sí ó ní ìṣesí àwọn kan tí wọ́n á máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ó láwọn tí wọ́n á máa lọ sọ bẹ́ẹ̀ nítorí pọ́pọ̀lọpọ̀ wà nàìjíríà àti ìta kò dáhùn kí nǹkan mi ìta ìṣe ó ní mínì tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ nǹkan mi làwọn yóò ẹ jẹ́ nǹkan lápẹ̀lú ẹ̀mí máa padà síbi yẹn o níbi tí iṣẹ́ àyàlẹ̀ àjò lọ́jọ́ kan mo ń kakọ̀ á ní fún kan máa fa àṣẹ mi bá àfẹ́bà wọn lọ́wọ́ tààlà ọwọ́ ni wọ́n làágùn mo á ṣe báyìí mo ń fi ọwọ́ ọkùnrin yẹn nu aṣọ ara mi sílẹ̀ tí mo ń fọwọ́ nu ara náà sọ kankan tẹ́lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ tí mo ń fọwọ́ nu ara mo ní ọwọ́ mi làágùn ìgbẹ́rí gẹ́gẹ́ bí lórí ìgbà yẹn kéde bí tàwa ti fi jẹ́ pé yàtọ̀ wà ká lórí méjì gan ọlọ́run ní ọjọ́ pọ́tó ẹ mọ̀ ká lọ lè ká péjì yẹn wà ó lè ká mẹ́ẹ̀ẹ́dógún bó bá ti wà lẹ́sìn. níjọ́ ìjà tó ń tẹ̀lé náà sọ yẹ láti kí lọ́ba ni bí ń sì sún bẹ̀ pé ìfẹ́ padà lé kí wọ́n á mú ká péjì méjì. ọlọ́run ló sàánú péjì méjì ẹ̀ lórí ó jogún pé yìí lọ ìyá àjòjì ẹ̀ bá lọ tíkọ́tíkọ́ so ìgbà tó ti pẹ́ tí mo ti ń kakiri oògùn ẹ̀dígẹ̀dẹ̀ mo ti ń làágùn mo wá fọwọ́ ra aṣọ torí oògùn yẹn wọ́n á ní pé kí ló ń mú fọwọ́ ra mo ní pé oògùn ẹ̀ nke mo wá mo kókó bí ẹ̀ka mo máa rìn mo wá bí mo fi nù aṣọ alẹ́ òkè pé kò sí problem kí n máa kà lọ kí o sì gbọ́n ìṣesí yẹn ìṣesí àwọn kan náà àwọn méjì àti tí wọ́n bá ti ń kakọ̀ án wọ́n mọ̀ fọwọ́ rẹ̀ rárá wọ́n mọ̀ kakọ̀ án lọ wọ́n mọ̀ fọwọ́ rárá kí wọ́n tọrọ àlùbáríkà lọ kọ̀ọ̀kan. ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé sáà bá ń ṣe bí àrùn pàṣẹ kankan kò sílẹ̀ mi àwọn pàṣẹ kankan. bẹ́ẹ̀ ni irú tí iṣẹ́ ti sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. mo wá sọ fún mi ní ara o ọwọ́ tí wọ́n ń dà á lẹ̀ kì í ṣe wípé nítorí pé ṣé àní àwọ̀ torí kí màlìkì yà ni wọ́n ní nkì mọ́tàbí mọ́ màlìkì ni wọ́n wà nkì màlìkì yà ló fà á mímọ ìdáwọ́lẹ̀ wípé kódà àwọn tíra wọn tí wọ́n máa ń kà tí wọ́n ti rí mọ́wádá fún àwọn tíra kọ̀ọ̀kan ẹ̀yà òótọ́ ni òótọ́ ni ẹ̀tọ́ ni pé tíra yẹn ìkànnà àwọn tíra wọn lọ dà àwọn ẹ̀ka sọ fún àwọn tíra yẹn pé tíra yẹn ti dà pẹ̀lú yẹn tíra yẹn so wọ́n padà àdírí pẹ̀lú mi wọ́n ní pé ṣùgbọ́n pọ̀lọpọ̀ yìí ṣíà ṣíà pọ̀ mi ṣíà tó pọ̀ ní àwùjọ lò àṣíà pọ̀ ní àwùjọ bàjẹ́ bàjẹ́ wọ́n pọ̀ láti lọ rìn lọ sókè sọ pọ̀ kan àbẹ̀rẹ̀ ndé ní ìlú àríwẹ̀ ẹ̀kọ́ tó bá bá dé àwọn a máa ń lo àgbékalẹ̀ ó ní àgbékalẹ̀ ti àlùsùnà lẹ́yìn tó bá ti lóró àgbékalẹ̀ àti òkú sùnà ó ní àgbékalẹ̀ ìṣòro bẹ́ẹ̀ làwọn ti máa ń dọ̀rọ̀ kalẹ̀ dọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀. ìsídàpọ̀ mọ́ máa ń tọ̀ ń sọ tàbí kọ́ jára wọn. kọ́fẹ́sọ̀ rẹ̀ ti ti kó ní akí ọlọ́run. ẹ̀fọ́ àti àwọn jẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láti àti yóò dá. tọ́yì nínú tàbí ìlú àdìsúná ọ̀jàmá kì í hábẹ̀ mọ̀kọ́ọ̀bù ní máa ń zọ́ọ́lá bí sífàtì kì í ṣe máa ń zọ́ọ́lá wá sí wa. mọ̀lùkọ́lẹ́yìn náà ó yé wa. nkẹ́lẹ́ kẹta tó yẹ a fi kún kótó nípa ó ní wípé àjọ àrùsùn náà ìjàmá àtàsọ̀nù nípa wípé àrùsùn náà gbà pé ọlọ́run bọ̀ bàtọ́ là rẹ̀ ga òun ìtọ́kùn síwájú rẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba bá sí pẹ̀lú àwọn rẹ̀ náà wà pẹ̀pẹ̀ tí ó sì yà kúrò lára rẹ̀. tẹ́lifù tó bẹ́ẹ̀ tàbí àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àsọjẹnu ni àwọn tí wọ́n ní pé nígbà tó yá lọ́nà padà láwọn àwọn kan. mo rò pálá yẹ mi dé ìnàtí lọ. tàbí nígbà tó yá ló bẹ̀rẹ̀ sí lo àwọn ìròyìn kan irú àdìọ́kàn bẹ́ẹ̀ àdìọ́kàn tí ò dáa ni ṣùgbọ́n kẹ̀kẹ́ ń bẹ nínú àkídà tó yẹ ká gbóyé látara rẹ̀ onítàǹpé ní àtàsálẹ́sọ̀lì àtàsálísòlì àtàsálísòlì yẹn agbọ̀rọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ tàsálísòlì ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá rí tí wọ́n jẹ́ àfa ẹ̀sìn tí wọ́n sì mọ̀ nípa àkídà alìsúnà pẹ̀lú jàmáà dáadáa wọ́n á máa ń sọ̀rọ̀ nípa tàsálísòlì pàápàá jùlọ ní báàbù tá a wáyé. ṣé ẹni tí ń jẹ́ tàṣálí sóòlì màá fẹ́ ká farabalẹ̀ dáadáa ká lè bàjọ́ yé. òun ni aláyàkúnwòna ṣẹ́yìn aláyàkúnwòna ṣẹ́yìn tàbí annahu láyàkúnwòna ṣẹ́yìn ilà wàkọ́bìlà òṣè ń tàrọ́ tàbà àlẹ́ yìí. أو لا يكون شيء إلا وبعده شيء ترتب عليه هذا هو التسلسل sẹ́rí tàṣálùsùn ìtumọ̀ rẹ̀ ní ó ní kí tàbá fẹ́ sọ wípé nǹkankan ó ń bẹ lánàá kánà ò tó tó níjẹta ìkankan náà bẹ mo rò láyé mi ké tàbá ní pé ìjẹrin ní ìkankan bẹ ló bẹ̀rẹ̀ níjàrún náà ìkankan ti wà mo rò láyé mi ké tàbá ní ìjẹfà òun ìkankan bẹ níjẹjẹ ìkankan náà wà. tábà ní ìjẹjọ ìjẹba ń jẹ kánà wa tàṣálù sùlùbà lọ́sẹ̀ ìbá tí ó wà ní tó ti pa o. mo bára ẹ̀sìn kò ní tó ti pa ọ̀rọ̀ kan débi pé a sọ wípé ìjà báyìí lọ́lọ́ bẹ̀rẹ̀ ní ìjẹ̀dá. sáà náà tí wọ́n sàn yìí bẹ́ẹ̀ ni tàṣálù sùlùbà mustapha wọ́n ní pé ká sọ wípé kìí ṣe kankan ni yóò jẹ́ òpin nílé ìṣẹ̀dá ọlọ́ọ̀ sọ́la yẹn tá a bá nìkan báyìí ń dájọ́ yẹn nìkan. yóò dá mi bam bam bam bam tí ṣé yẹn tó bá wọn. ṣé wàá rí nìyẹn ṣé rí nìyẹn tá a sọ yẹn bí àwọn àfọwá ìpínlẹ̀ yàtọ̀ tó sí mẹ́ta àti bẹ́ẹ̀ náà ni wọ́n mẹ́ta

tàṣáṣù ní pé kí nǹkan fara máa ń tẹ̀tẹ̀ kó má kí kankan náà má jà kó má dé mo rò pálá yẹn dé kó má sì gbé ìgbà kan ó tún wà wà tàbí fásitọ̀ wà táwọn àti pé ìgbà yẹn ọlọ́run kò ṣiṣẹ́ ìgbà yẹn ọlọ́run kò láwọn àrùn nǹkan ìgbà yẹn sálàyé mi dé ìlú àwọn kaba yẹn. kan bẹ tí wọ́n sọ wípé yàmùtẹ́ni ẹ̀wù tàṣáṣù lọ sí fáàkì ní kásọ̀ wípé àwọn àrùyàn ọlọ́run tàtàrí sálà ní àsìkò tó ti lọ gbọ́dọ̀ pàrọ̀ ni kò ṣe ṣe torí wípé tí wọ́n ń sọ fún yìí kí ajẹ́ wípé ọlọ́run ọba kọ́ làkọ́kọ́ nù sálà yẹn nígbà tó ti jẹ́ lágbà tó ti bẹ̀ làwọn nǹkan kan náà ti bẹ̀ ajẹ́ fún ọjọ́ ń bẹ̀ nígbà kan náà sóòtì ẹni ibi táwọn lọ nìyẹn ṣùgbọ́n àwọn àròyìn yìí ìròyìn ọlọ́run ní nípa àdìsọ́nà ọjà máa ń sọ nìyẹn tó ṣe rí káàdì wípé bọ́lá bá ti jẹ́ àkọ́kọ́ yẹn kó táwọn àròyìn yẹn ń gbà náà rí wípé ọlọ́run láwọn àjà tí ò pé tí wọ́n ń pè gbà sí ọ̀rọ̀ yìí ti báyìí sí ni ni wípé o ni wípé tá

ajá yìí àwọn náà àkọ́kọ́ làwọn náà láti gbà náà ṣé kò dé báyìí ìyẹn ló máa wá darí wọn síbi pé kán sọ wípé ọlọ́run ọba là kọ́kọ́ sọ́lá nígbà tó yá lọ́wọ́ dáhùn kan ní ìgbà yẹn lọ́wọ́ nínú kan tí lára pé àjò torí pé ìtumọ̀ ní ọlọ́run ọba ìgbà tó wá ní sífà yìí kàmọ́ lù wá lè àbùkù ní kọ́lọ̀ ṣé kì í ní ìdíje báyìí ìlànà wa sọ wípé àwọn sọ wípé ó jẹ́ àtúnábọ̀rọ̀ wọn láti ṣe ìkárù tàṣárí sódì ní máa dé nìyẹn tó yé bá wọ́n wá sọ wípé nígbà táwọn ìròyìn yẹn tó ti sára jọ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti pòṣẹ́ ìsìn wọn tó ti láwọn àrùn yẹn yẹ̀mùtẹ́lẹ̀ ẹ̀wọ̀ tàṣárí sódì sifatihi fil mustaqbal káwá ti sọ pé àwọn àròyìn yẹn náà yóò tó jẹ́ ròyìn gbére tí wọ́n ní ká lásìkò kan ajọ́ káwọn àtọ́lọ́n ti kú ọ. tí ó ti yé sí wọ́n ní tó bá yé bẹ́ẹ̀ àwọn àròyìn yẹn náà ò lè bẹ̀ lọ́dún lè. tí ó ti yé sí torí pé tí wọ́n fi ń kó sí tí wọ́n kó sí àtẹ̀jí kéèyàn fẹ́ fọ́ ọlọ́run bàmá kúrò níbi ohun tó yẹ pé láàyè yẹ kò bí i tààrà kò bá ń káfíìrì sọ̀rọ̀ ẹ dà ṣé ọ̀rọ̀ mi sóyè wa wà lọ́ọ̀yì ṣé ẹ rí yẹn ọ̀rọ̀ àwọn jàmíyà ni sára yẹn ti àtàwọn kan náà wọn tẹ̀lé la mọ́tò àwọn ẹ̀dẹ̀ wọ́n ní wípé ayé àtàtà ti túlà fìlmáà bí mọ̀tẹ́lẹ̀. والتسلسل في المستقبل لا يختلف kéèyàn sọ wípé bọ́lá wọn bá ti jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́dà bẹ́ẹ̀ náà ni ti ń lo ìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. rárá ṣùgbọ́n ká wá sọ pé tàṣálísùlù yẹn wá tẹ̀síwájú kí nǹkan máa dínkù lẹ́yìn tó ti pé àbùkù ni kò tọ́ sọ̀rọ̀ a jẹ́ pé tàṣálísùlù fìlìmùsítọ́kùbàlì ìyẹn lọ mọ́ǹkì ama fìlìmà bí fara yòókè torí pé nǹkan yẹn ó dá làálàá àwọ̀lì yà nǹkan náà ṣé ìgbẹ́ ní ẹ̀yìn bá a nìyẹn àwọn tààlà àkọ́kọ́ wọ́n ṣe ìnkárù tàṣárí sólù fìlímọ́dì wà lùmùsàmbà àwọn ẹlẹ́yìn ṣe ìnkárù tàṣárí sólù fìlímọ́dì pàpà ẹjọ sórí wa bá ìyẹn lọ́rọ̀ àwọn àṣáyé àti màtìlẹ̀ níyà torí tí wọ́n ń sọ ẹ tàṣárí sólù yẹn àti ìdá àwọn tá a ti sọ̀rọ̀ ayé lánàá yẹn ó máa ní ṣe pé ẹ̀lú ọ̀rọ̀ tàṣárí ẹjọ sọ̀rọ̀ yẹn ni wà oye wọ́n gbà pé tàbí sọ̀rọ̀ ìdí máa ń rí láàyè pé ọlọ́run bá ọba tó láàrin ká ní ọwọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn fífà yìí nígbà tó lò ló wá ó ní àwọn fífà yẹn ṣùgbọ́n kò lò nígbà tó lò lásìkò nígbà tí ò sí ìlú yẹn mo rò pé pásítọ̀ yìí kí fájọ́ yẹ ìkìtọ́ ìwà kọ́tọ̀ ìwà kò sí kàfáìsì ìlú àbò sálàyé mi nítorí kọ́ má dálà àwàlẹ́jà àwọn kan yẹn ṣùgbọ́n bí mo sọ báyìí yóò tẹ̀síwájú kàbáàlì kàláyà zálù àlẹ́yà àbàdìjà nítorí pé káfíńtì àwọn onífà yẹn kà láàṣà tàbí wọn parẹ́ tàbí ọlọ́run kò ní mọ́ àbànú lọ́tùkù ní kéèyàn ní kàmáàlì. kíkà máa lò rẹ̀ padà wá dé ajáde òun náà kàtà sáré sọlọ́n fílmù sọ̀rọ̀ láti láàyè ìjàdù òun náà kàtà sáré sọlọ́n fílmù àbẹ̀ sóyè wà bá mi sóyè sọyè ẹlẹ́ẹ̀kẹta onímọ̀tò abalẹ̀ sọ́nà wà tàbí أن التسلسل ثابت في الماضي وثابت في المستقبل nítorí pé ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kìí ṣe kìí ṣe ráàtù tí ò ní òye mo rò pálá pé tá a bá sọ wípé nígbà tó wà tàbí bọ́lọ́run bá ti dá kọ̀kọ́ ó kàn ń bẹ ń dà náà ni kò lè ṣe nǹkan kan tàbí ó lè ṣe nǹkan kan kò ṣe nǹkan kan gbogbo ẹni ó bá lè ṣe nǹkan tí ò bá lè ṣe nǹkan yìí ṣe síbẹ̀ náà gbẹ̀rù tí wọ́n bá jẹ́ fún un. ó yẹ kéèyàn ọmọ sọ̀rọ̀ kọ̀ wá sọ̀rọ̀ kéèyàn bá ti sáré kéèyàn ní sọ̀rọ̀ kan fóṣù méjì mẹ́ta tó bá fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ ní sóun jìrà kù tẹ́bẹ̀ náà ẹgbẹ́ bọ̀ kéèyàn bá lẹ́sẹ̀ tó fi tó bá lóun ní ọdún kan tí ó bá rìn lẹ́yìn ọdún kan lẹ́yìn ìgbà náà yóò ní problem wọ́n lè aláàlá kálọ́ lọ́mọ bá ní nígbà tó wá yá lọ wá pé wàhálà ayíbo wà náà mo rò pé àjọ mi yé ìyẹn ló fà lóbi jọjọ yìí pé ara ká o ó wà ń bẹ nítumọ̀ rẹ̀ ní a lè mú ìgbà fún ṣíṣẹ̀dá ọlọ́run a lè mú ìgbà fún bíbẹ̀rẹ̀ lílo ìròyìn àwọn àròyìn ọlọ́run pé bàbá ìlú ọlọ́run sí ni máa lo àwọn àròyìn báyìí. sáà gbọ́ nǹkan tí mò ń sọ yìí ó di nǹkan mẹ́ta tí mo sọ lónìí o tí mo fẹ́ jáde òkú kan kí lára àkọ́kọ́ kí lára àkọ́kọ́ nínú tí mo sọ lónìí nǹkan mẹ́ta mo sọ báyìí lónìí sọ ẹlẹ́kẹ̀ẹ́ni ni mo fẹ́ sọ nù tí ló bẹ̀rẹ̀ ní sọmọ́ nǹkan sọ lánàá ṣùgbọ́n kí lára àkọ́kọ́ ni mo sọ lónìí. ẹlẹ́gbẹ̀ẹ́jì tí a yà ìwà kàlà ọ̀dà ẹ̀rọ. kí ni ẹlẹ́gbẹ̀ẹ́jì tí mo sọ lónìí? Ah, ẹ̀tọ́ wà lórí agadé mo wá sọ pé ẹni wájú kò Osmanu ọ̀ya. báyìí tí wàá lè tún máa báyìí ọ̀gá dáadáa ọjà kínkínní nàìjíríà náà dáa mùsọ̀ hábà yìí kí lẹ́lẹ́kẹta ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rí abáyé ló sọ. tasaliso tasaliso tasaliso kí ni ń kọjá chain tí ò já àbí báwo. lónìí ọ̀sẹ̀ yìí máa ń bí ọ̀sẹ̀ yìí máa ẹ jọ àti fún un náà ṣe kàn bẹ́ẹ̀ nígbà ẹ gbé kalẹ̀ dáadáa ẹ jẹ́ sọ́dọ̀ ẹ̀kẹ́rin lórí àpò ìgbà tí wọ́n sọ́dọ̀ ẹ̀kẹ́rin náà màá tún béèrè náà ẹ ẹ ẹ má pé ìdí mo béèrè máa ní ṣe rí àwọn àròyìn méjì làwọn onímọ̀ máa ń pè sí. a ní àwọn àròyìn ọlọ́run kan tá à ń pè ní sífáàtò gbáàdì a ní àwọn àròyìn kan tá à ń pè ní sífáàtò àfààyè sífáàtò gbáàdì àti sífáàtò àfààyè. sífáàtò gbáàdì tí yẹn bá fẹ́ máa ti jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lì kò há òní pé yíyá láti láàbà ń fọ́jú àníláà àwọn àròyìn tó ṣe wípé kìí ṣe ìròyìn tí kàn máa ń wá lọ́tún lọ́tún ìròyìn tí ò lè ya ọlọ́run lápèjúwe àlùfáyà tíṣẹ̀lì ni ó lè sọ pé ọlọ́run bá kú nígbà kan tàbí ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ ga ìgbà kan kò ṣẹ̀mí tàbí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀mí lónìí ṣe túmọ̀ rẹ̀ ní wípé àwọn sìkáàpù kan bẹ̀ tó ṣe wípé àwọn máa ń tàjà jáda hasba alhawadi àwọn wà lọ́tọ̀ọ̀tọ̀ látọ̀tọ̀ ọlọ́wọ́n bọba tó lára bọba tó máa ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n tó bá nẹ́bí Musa sọ síwájú kó tó bá sọ́kò bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ sẹ́ńkọ́rọ̀ kọ̀tún ọ̀sán kálá mú tẹ́lẹ̀ tó bá bá àwọn mọ̀lẹ́kà rẹ̀ sọ̀rọ̀ lónìí sẹ́ńkọ́ yàtọ̀ sọ̀rọ̀ ọ̀tà náà tí kò yẹ ibà yìí tó irú alikalaami sífà fèyí kìí sífà rọd sọlá yẹn ti sọ sífà tó záàtì yẹ kò sí gbà kankan tá a sọ wípé ọlọ́run ọba tó la rẹ̀ kà kò sí sífà yẹn lára rẹ̀ tàbí ká sọ wípé ó lò lónìí tàbí ó lò pẹ̀lú lágbájá kò lò pẹ̀lú tàmàdù rárá ọlọ́run kankan ló ní sífà yẹn fúnra rẹ̀ bíi sífà tó wà lára èmi wípé èmi ní ìsèyàn dúdú ni mí sẹ́yìn pé kò sí yọ kó lára sífà tó wà lára irú ààbò yìí ní ìsìn pé yàn pupa ni sẹ́yìn pé kò sí yọ kó lára wọn báwọn mo rò pálá yẹn mi pé mo kà mí sàpèjúwe ni o ọlọ́run ní àwọn sífà kan tó jẹ́ sífà tù zaat irú rẹ̀ ní alihaya ṣíṣẹ̀mí láti bẹ̀ ní gbogbo ohun tí wọ́n ń ṣẹ̀mí yàtọ̀ sí ó ti dẹ̀ráìfò hayatu wọn. bẹ́ẹ̀ náà ni ìmà sífà bá tún kò lè tàjá dáadáa kò lè lọ hasba alhawadi kì sọ̀rọ̀ ẹ̀sìnyà pé ọlọ́run bá fẹ́ bá lágbájá sọ̀rọ̀ ó sì bá sọ̀rọ̀ sẹ́ńpẹ́ kò sì bá sọ̀rọ̀ lánàá síbẹ̀ náà ibẹ̀ da ọlọ́run sáà ti ń bẹ síwájú kó tó dá Ìsá kó tó dá Mùsá jàre sọ́ọ́sì ti ná àwọn kan síwájú kó tó dá sálàyé mi ti àwọn sífàtù vat nígbà bá débi sífàtù àfáàlì yóò yé wa bọ́n ẹja gbọ́ sífàtù vat yé wa só yé wa bẹ́ẹ̀ ni ìmọ̀ ibẹ̀ náà wá ní gbogbo ẹni tó nímọ̀ nínú ọmọ ọlọ́wọ́n bá wọn ti mú ìtọ́ bá fẹ́ fún ọmọ ló fún ọmọ wàfà ọkọ̀ kó lè bì ẹyin mi àlè wọlé kó dọ̀rọ̀ agbára sálàyé mi ti sífà àdáàtù ni tó ṣe wípé látàm fákò ánìlá jíjà lágbára ọlọ́run. ó ti lọ́ra ó bá rí mi. bẹ́ẹ̀ náà ni àsámù àwàlúbásọ̀rọ̀ táni ọlọ́run bọba tó láàrẹ dáńgọ́ gbogbo táwọn ẹ̀dá rẹ̀ bá wí àdúrà tí wọ́n ń ṣe pípẹ́ tí wọ́n ń pè sífàtò dáàtì ni bẹ́ẹ̀ náà ni ká lórí ràn sífàtò dáàtì. sẹ́wárí sífàtò àlàfáàl ẹ eh, ọyẹ wẹ bàmí bà ṣèfàtò àlàfáàl dọ́bì tó tiẹ̀ ni pé yíyà láti tàtà alákò bìlìmọ̀ṣí àti wal ikhtiyar ìgbà tọ́lọ́wọ́n ọba ọba tó láàrẹ ga ó máa ń lo àwọn ìròyìn wọ̀nyẹn nígbà tó bá wù sálàyé mi ti fún ẹni tó bá wù lásìkò tó bá wù anabi amusa ni sọlọ ba sọ̀rọ̀ ó ti kú àbí ó ti kú ó ti kú tẹnu kọlọ ba sọ̀rọ̀ mọ lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n kò túmọ̀ sí pé kọfẹ́ lómi sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ nígbà tó wu ọlọ́run látò ti bá ẹlẹ́yìn náà sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ yẹn yẹn ti bá wọn ní ìsìn tọ́yẹ̀ tó tó bá rí bẹ́ẹ̀ àwọn sifaatu àlàfáàlì wọ́n máa ní ṣe pẹ̀lú màṣí àwọlẹ̀ ṣìyà ìgbà tó bá wu ọlọ́run lápèjúwe nozol ọ̀rọ̀ wípé ọlọ́kùnrin bọba tó la rẹ́gá máa ń sọ̀kalẹ̀ ní sọ́mọ ilé ayé lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ooru irú eléyẹn sífà fèèrè ni kìí ṣe sífà tààtù táwà ní fi gbogbo àlọ́lọ́wọ́ àṣà ń sọ̀kalẹ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tó bá wù àgbà tó bá fẹ́ bẹ́ẹ̀ náà ni ìsìnwá ìgbà tó bá wù ú sálàyé mi ṣe bẹ́ẹ̀ náà ni ìhìyà sísọ yẹn dá láàyè sísọ nǹkan dá láàyè ọlọ́wọ́n bá máa ń lò nígbà tó bá wù tó bá wù yọ sọ kankan dára yìí tó bá wù yọ pa mi ṣé ni àbí bẹ́ẹ̀ kọ́ ní àná ó dẹ́dà lónìí ó tún ti dẹ́dà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àdá ìyàrú alimọ́ṣẹ́yà bẹ́ẹ̀ náà ni alìmọ́ta bẹ́ẹ̀ náà ni alikọ́bù bẹ́ẹ̀ náà ni alibaspa títí a sì kílẹ̀ fún yàn ó lè tẹ́ ilẹ̀ fẹ́ lómi ó lè tún díwọ̀n rẹ̀ fún lọ́la bẹ́ẹ̀ náà ni àbíbọ̀ yíyọnu ọlọ́run ọlọ́run tá a bá ṣe nǹkan kan ní ìsìn ọlọ́run yọ́nú sí wa tó bá ti jẹ́ tọ́lọ̀ ọba yọnu sí tẹ̀gbẹ́ fi yàrá yẹ tí ẹ bá ti ṣe ń tó lè fà bínú ọlọ́run ọlọ́run ọbọ̀ bínú sí ọlọ́run má bínú sí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìtumọ̀ rẹ̀ ni wípé níta fẹ́ já gbọ́ yìí tá a fi sọ ilé òun ni wípé sifaatu lafaali inda ahli sunnati wal jamaa sáà jọ mi yẹ o òun ni wípé àwọn sifaatu yẹn kọ̀dímọ̀tù náwẹ̀ẹ́ ṣáàdífàtù àhàd ẹ̀dàkẹ́jọ́ mi yóò kọ̀dímọ̀tù náwẹ̀ẹ́ ṣáàdífàtù àhàd ọ̀dà lọ́jọ́kù lọ́jọ́kù ẹbá mọ́ mọ́ sọ́dọ̀ so kọ̀dímọ̀tù náwẹ̀ẹ́ ṣáàdífàtù àhàd ìtumọ̀ rẹ̀ ni torí pé ọlọ́run bọba tọ́lá rẹ̀ ga ó ti dáhùn ẹ̀dá síwájú anábì wa Musa alayhi salatu wa salam ó sì dáhùn èèyàn síwájú wọn ṣùgbọ́n ó sì rán àwọn àwòrán iṣẹ́ síwájú ẹ̀ ó wá bá Musa sọ̀rọ̀ kìí ṣe pé tìmọ̀ rẹ̀ ní pé síwájú kó tó dá Musa kìí sọ̀rọ̀ sífà yẹn lọ́wọ́ ẹ̀wù sífà yẹn gẹ́gẹ́ kọ̀dí ìmọ̀tàn àwàlíyà náà sọ́lá yẹn. ṣùgbọ́n àháàdù rẹ̀ rẹ ni ìkọ̀kan ẹ̀ lákòjúwe nítorí wàá mọ̀ pé ọlọ́run na bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ síwájú musa alẹ́ sọ̀látù wọ̀ sàlámù ni wípé ọba adama náà sọ̀rọ̀ síbẹ̀ ni àyíbẹ̀ kọ́ ọlọ́run ọba tó láàrin dáadáa tán ọlọ́run sọ fún débì débì ni òde síbẹ̀ ni àbíbẹ̀ kọ́ ṣé ó yẹ bá a ní ìsìn ọlọ́run uskun anta wa zawjuka aljanna sálàyé mi ti Adama, ádámà bi bí ihun bí asùmáyé báyìí kó tó bá ti bá màláíkà sọ̀rọ̀ sóyè ọba nísìnyí ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá màláíkà sọ nígbà b'a fẹ́ dáhùn ádámà yẹn hádìsà kò sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bá wọn sọ nǹkan mìíràn yàtọ̀ sí i eléyìí tó bá ádámà sọ yẹn ni torí kò tí tẹ́lẹ̀ tó dáa. eléyìí tó bá Musa náà sọ ṣáájú sani síbẹ̀ náà ibẹ̀ kọ́ torí pé kò sọ tẹ́lẹ̀ síwájú Musa eléyìí tó bá dàbá nípa Muhammad náà sọ sallallahu alayhi wa sallam laylatul Isra wal Mi'raj ṣáájú sani fahadhi sifatu alfi'liya qadimatu an-nawawi nawawi wa qadima a lè sọ pé bàbá yìí ni wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi yọ abáyé nìsí ṣùgbọ́n a lè sọ wípé nígbà báyìí ọlọ́run sọ̀rọ̀ báyìí síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ ọlọ́run bá lágbájá lámarin sọ̀rọ̀ nígbà báyìí ọlọ́run bá tàmàdò sọ̀rọ̀ nígbà báyìí mo rò pé kí ni ìyẹ̀wò yóò wá bá ní ìsìn yìí tọ́yì eléyàwó a máa jó yé wa wípé àwọn sifátù zaat kọ̀dìmà kì í sọ̀rọ̀ kọ̀dìmà tó náwó hadisatu al bal kulluha jami'an qadima sóyè báwọn ní ìsìn qadima ẹjọ́ ṣé tí mo sọ ní ìsìn ìrùn sóyè wa ìyẹn wá ní gbogbo ohun táwa sọ ní ìsìn tí wọn wípé ọlọ́wọ́n bọ̀ ọba tọ́lá rẹ̀ ga lam yazal mutashifan bi sifatihi wa lam tahdus lahu sifatun min as-sifati ba'da khalqihi thumma zala bi sifatihi azaliyan kọ́bìlà kọ́lì bóyá sifaatu sifaatu zàtìyà ni tàbí sifaatu fẹ̀rẹ̀yà ẹ wá máa wò àwọn tí wọ́n ń takò àtàsálísùn fìlìmáàmì gbogbo ọ̀rọ̀ wọn tẹ́ ẹ bá sọ ibo lọ́lọ́ lọ ibo lọ́rọ̀ yẹn lọ sifaatu làfààlì. sọ́yìn síbẹ̀ ní àbíbẹ̀ torí àwọn sífà tí a rí asáàdù rẹ̀ lára ẹ̀dá òun ni wọ́n fi ń ṣàpèjúwe sẹ́yìn bá sọ wípé sífà ọlọ́run kò ní tasalisul fil madi wujudu náà sífà ni sọ ajẹ́ wípé wọ́n sọ wípé ìgbà kan lọ́lọ́run tó ń bẹ tí záàtù yẹ ìgbà kan ní tó ń bẹ ara àtúmọ̀ rẹ̀ ni ara àtúmọ̀ rẹ̀ náà ni pé wọ́n sọ wípé ìgbà báyìí lọ́lọ́run tó nímà wípé aláìmọ̀kan ni tẹ́lẹ̀ ẹ dákun sẹ́nu ẹ̀dá wa gbà ní ìlú ajọ́ nǹkan tí mò sọ yìí tó bẹ́ẹ̀ náà ni pé èyí ọ̀sọ̀ pé ọlọ́run di títẹ́lẹ̀ ńgbọ̀ wá ọ náà ń gbọ̀ràn sẹ́yìn tàbùkù ọlọ́run àbí ọmọ tàbùkù ọlọ́run tàbùkù ọlọ́run ìlà ike tó bá ti wá jẹ́ pé rẹ̀ tó jẹ́ ti rà àti ìyà yẹn kọ́ ìmọ̀ jẹ́ pé kọ̀dímà torí pé sífà záàtù kan ṣoṣo ni záàtù kan ṣoṣo wọn ló ní sífà tì sọ́rí tẹ́lẹ̀ bá ti gbọ́ nǹkan tí mo ń sọ yìí dáadáa ìgbà náà la tó gbọ́ ọ̀rọ̀ tá a kà lánàá yẹn yé dáadáa ibà ń tún kàtà. màzáàlà بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبديا ليس رأى àwọn àlàyé ọ̀rọ̀ yẹn làwọn ọ̀rọ̀ tó wá tẹ̀lé àwọn àlàyé ń ta àkàlà náà yẹn nítorí jẹ́jẹ́ kí o gbọ́ ẹjọ́ tí mo rò yìí a gbọ́dọ̀ gbọ́ àwọn ẹjọ́ yẹn yìí kọ́mọ́sí wíkí bá a ti pẹ́ lórí yẹn náà láti fẹ́ máa pẹ́ lórí tọ́ra àlàyé rẹ̀ yẹn tó bá ti mú wa yóò àmọ́ a ní ìfilẹ̀ pẹ́ lórí àwọn ilé táàtò fi bọ́ bọ́ síbi ọ̀rọ̀ míì tó tún jẹ́ ọ̀rọ̀ tí ó tún kì mí tó tún àlàyé tó náà sì ń kò ní àwọn náà ìjà àsùnbò ọ̀yà. àwọn èèyàn ni ẹ máa sọ fún ọ. Ah, alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ tá a sọ lánàá wípé àwọn tó ní ọ̀rọ̀ àkọ́kọ́ níbi ìròyìn ọlọ́run ọba pé ìṣèké bóyá ọlọ́run ti ń bẹ kó tó wá di pé wá ń dá ẹ̀dá lápèjúwe pé àwọn tó lọ́rọ̀ àkọ́kọ́ yẹn àwọn ni mọ̀tázílà àti jàmíyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé kí lọ́rọ̀ alákọ̀ọ́kọ́ fún ẹ̀ẹ́dù sọ́tà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ọlọ́run ọba kọ́bùlà kọ́lùkì kó tó di pé ó dá àwọn ẹ̀dá tó dá màá dáálà ìsífàtì yìí kọ̀yẹ kò bùkù láwọn ìròyìn tó ti ní ìdẹ́gẹ́ bọ́yá ọlọ́run bá ti wà kọ́ wá jẹ́ pé nígbà tí wọ́n ti ṣiṣẹ́ tí ń dáwọn ẹ̀dá tó tó wá láwọn ìròyìn tó ní. sọ́rọ̀ alákọ̀ọ́kọ́ ni ara tí wọ́n sábà ń sún náà ni. ara alákọ̀ọ́kọ́ la ni ẹ̀tọ́. àwọn alákọ̀ọ́kọ́ ń dáwọn àrùdá. ara ọba ti dàgbẹ́rù ẹ farabalẹ̀ wàá ah, lè yí fáyìn kọjá akéyọ̀kẹ́ gbàmọ́ àbúláyé wa ẹ fara balẹ̀ ní o àbí ọ̀fà yìí ọba yìí inú ẹ̀gán tó fa inú ẹ̀gán tó fa ni ó fara balẹ̀ sọ ní o. alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ náà. àwọn sọ yí pé ọlọ́run ba. náà àwọn yẹn náà lè máa sọ fún un. ṣé ọlọ́run bá o ó ti ọlọ́run bá wà àwàlíyà ń bẹ fọlọ́run pé ṣùgbọ́n bí àwàlíyà yẹn ti wà àwọn tìfáàtì rẹ̀ kò tí ì lè kò ní rárá ok àwọn ẹlẹ́ẹ̀kejì rárá o nígbà tí ó wà ní rárá kí ló wá ṣẹlẹ̀ pé nígbà tí wá ń tẹ̀sẹ̀ ń dá àwọn ẹ̀dá ló tó wá ń láwọn ìfáàtì àwọn tó dẹ̀ ní ọ̀rọ̀ yẹn àwọn ni mọ̀tázílà àti jàmíyà ọ̀dà ẹ̀dá àgbà yẹn lọ yá àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ wípé ọlọ́run ọba ó láwọn ọ̀rọ̀ yẹn bó ṣe wà náà ni àwálíyá pé ṣùgbọ́n kò lò ó àwọn tí wọ́n sọ ilé yẹn àwọn ni àṣáyírọ̀ àti màtìwìdíyà àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn sọ yí pé wà gbàtítò ah! <laughs> àwọn sọ yí pé àwàlíyà ni ọlọ́run ní záàtù rẹ̀ bákan náà ni àwàlíyà nínú àwọn sífáàtì rẹ̀ ó sì ń lò bẹ́ẹ̀ náà. ṣé yóò lè sọ pé bàbá ìlú bẹ́ẹ̀ torí sísọ pé bàbá yìí ló bẹ̀rẹ̀ náà sùn. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. ó ti hàn lójú ọ̀rọ̀ yẹn alákọ̀ọ́kọ́ ní báwọn a fi ṣe ìta àlàyé lórí ìta aṣọ lánàá ni kí wàá lẹ́lẹ́kejì. <laughs> ṣé pé jésù ló ti ráyè. ọrọ ẹlẹ́ẹ̀kejì a ń sọ nípa bá àti wà tí ń bẹ níbi bìtìfáàtì mọ́sí àbẹ́ àìsànà ní tí bá bìtì sọ hábà mọ́sí àbẹ́ àwọn míì tí wọ́n sáàlù sínú tí wọ́n wà ẹlẹ́ẹ̀kẹta

ó ti débi kò tí ì débẹ̀ yẹn o. ọ̀bọ̀ ó ní pé àwọn ìròyìn ọlọ́run ọba àwọn àbí nǹkan ṣe ń bẹ pé nígbà àtọ̀pẹ́ ọlọ bẹ́ẹ̀ tí ó sì ń kìtọ́ nígbà wájú bìí mọ̀sákùbà ọlọ bẹ́ẹ̀ tí ó sì ń kìtọ́. kí wàá ní mọ́sáàbù àwọn tọ̀wá ìfọ̀lẹ̀. mọ́sáàbù àwọn alákọ̀ọ́kọ́ àwọn sọ yí pé wọ́n ti nọ́ọ̀sì rẹ̀ bàtà fìlmábí wáfìlì mustapha àwọn tó sọ eléyìn àwọn ni àwọn jàmíyà àti báàdù mọ̀tásílà tí ń lọ́rọ̀ àkọ́kọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn tí ìsìbáàtù tàtàlùsùn fìlì mustapha wọ́n ti ná fíìrù rẹ̀ fìlmábí àwọn ẹlẹ́ẹ̀kẹta àlùsùn náà ọ̀jẹ̀mọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn ọmọ ìsìnkú bíyà ní àti àwọn àṣáyírọ̀ <laughs> àwọn ẹlẹ́ẹ̀kẹta uh. àwọn ṣe ìsìbáàtù tasalusul filmabi wa fil mustaqbal àwọn ti ní alùsùnà ọjọ́mà Ah! Ó kù kan ó. Ó kù kan. Ó kù kan ọ̀kẹ́ ọ̀dàrẹ́ àti ìdáyẹ̀ tàbátọ̀ ẹ̀ka kọ́ mọ́tọ̀ fún un. ẹ̀ka hmm. tó kù ni pé ọ̀rọ̀ nípa. wà á lẹ́kùn sára ẹ̀dá kù. aa máikrófóònù lọ́mọ lọ nǹkan mà yàn. ẹ <laughs> eh, tí eh. mùdọ́rì wò àtàbùrù àásàlàyé àásàlàyé ṣe ìṣàlà ọ̀yà ṣe o. ẹlẹ́ẹ̀kẹrin ó ní àwọn òròyìn ọlọ́run ti fáàtì rẹ̀ ó pín sí méjì kizat àti alafal kizatu dọ́bìtẹ̀ ní pé látàǹfàkù àlè kì í yẹ ọlọ́run nígbà kọ̀ọ̀kan bíi sífàtún hayá wàlẹ̀ ìlú àmọ́ ìlà dálíkà àmọ́ ìlà dálíkà àti yókù alukódọ́rọ̀ àfámọ̀ wàlúwàsọ̀ wàmà ilà àlàlẹ̀ náà. ẹlẹ́ẹ̀kejì ó ní sífàtù àlàfààl ìyẹn tiẹ̀ tata aláku bílmàsí àti wàlẹ́kìyà. ẹ sọ tún máa rẹ o ẹ sọ tún máa rẹ. ó ní nǹkan ṣe pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fẹ́ ṣe ntọ́lọ́wọ́n fẹ́ ṣe nígbà tó bá fẹ́ ṣe yóò ṣe ṣùgbọ́n tàjá dúdú wà àwọn tẹ̀lé ẹni ọmọ sọ tó fẹ́ sí bí kàlámù lọ́ọ̀yì àwọn tẹ̀lé ẹni ọmọ sọ tó fẹ́ sí ìtẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ o ní ọ sọ pé o ti nǹkan báyìí àpèjúwe rẹ̀ ni ọlọ́run bá nẹ́gbì Mùsá sọ̀rọ̀ ó ti bá sọ̀rọ̀ ń gbà yẹn kò bá sọmọ́ nìsí ṣùgbọ́n sáájú ó ti bá ànábì Ádámù sọ̀rọ̀ sáájú ti bá àwọn ẹ̀dẹ́ká sọ̀rọ̀ ó ní àlùkàlámù kàlámù nìkan rá ní àgbọ́ ní kìíní ànùzúlù náà nílẹ̀ ànùzúlù ọlọ́run bọ́lọ́run ṣe ń sọ̀kalẹ̀. ń sọ̀kalẹ̀ kúbo. sámà alẹ́ ayé mi. ẹlòmíì wọn náà alẹ́ tì mí alẹ́ tì wá tálátà wà alẹ́ tì wá ẹlòmíì wọn náà alẹ́ tì mí ẹlòmíì wọn náà alẹ́ ẹlòmí ọ̀rọ̀ alẹ́ ti bì ìmọ̀ta ẹlòmí ọ̀rọ̀ alẹ́ ti bì. Àwọn tí wọ́n láwọn ọ̀dọ́ tàtàlí sólì, wọ́n wà á fi ṣèbéèrè lọ́la. Màá wá sọ sọ̀rọ̀ tí máikrófóònù wà, tí wọ́n fi lè gbọ́ torí nìsín bá kàn máa fẹ̀ fún yín. Sálàyé mi díẹ̀ ìfún yẹn dẹ̀ ní gòrílì eh, tí nǹkan bẹ̀ dà àtàrà mọ́ tó ẹni tó bá ní ìbéèrè bá ọ nà ẹni tí ìbéèrè mi wà èjì ọ̀yà ṣùgbọ́n ẹ dákun sí àwọn kìnìún tó yé wa ọ̀yà. Mm, mm. Now. gan òótọ́ ni bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ọ̀tẹ̀ bá lò. Yeah. iṣẹ́ bá rẹ̀ sí ìlú ìṣẹ́ táwọn àwọn sábà ti rí báyìí mo sì ń iṣẹ́ ẹ̀ẹ́sì mi. ó ti yé mi. téèyàn bá wà láwùjọ tọ́jọ́ pé àwọn ìjáàbò àwọn ṣé àyẹ ó ti ní bí wọ́n ṣe máa ràn ó lè jẹ́ pupa ó lè jẹ́ gbìn àwọn ó sàti láwọn akọ́lọ̀ yẹn tó dáa ni pé èèyàn ní máa wọlú ẹ̀bẹ̀ èèyàn ní máa wọ. torí wíwọ̀ ó túmọ̀ sí pé èèyàn ń tàṣábà pẹ̀lú wọn wàá máa ń tàṣábà àbẹ̀kọ́ omi ọ̀wà ni ṣùgbọ́n nírú bí àlè sọ pé yàn ọmọ wọ̀ sálàyé mi ti nígbà tí ò bá ti nírú àwọn èèyàn bá ti nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ nípa rẹ̀ tó bá sì ti láwọn mọ́jẹ̀mú ìjáàbù tó pé wọ́n lè wọ̀ ọlọ́run fún àrọ̀ ẹnì kejì wàhálà fún sọ̀rọ̀. sallallahu alaihi wasallam ní àkókò ju àyàn ọ̀sùn nígbà ọkọ̀ máa ń sìn lórí ọlọ́run bàbá ọ̀tọ̀ tí ọlọ́run ní bá sọ ní ìgbà àwọn. àjẹ́ mi lè rìn sánà bí mi lè wà lẹ́yìn lásìkò yẹn àwọn tí mo bá kojú wọn wáyé sánà bí ni wọn àbá ànábì kan ni ìlú èrè yìnyín ọ̀wà rọ́dà àbí òye bá ní sí gbogbo àwọn àkójú ẹ̀ta àmúwà ànábì mi ọ̀dẹ̀ sánà mi tí sọ yìí kí tí lè máa bá yàn pé mi wà bí ó bá ti ní sáà nábì mi wà kọ̀sẹ́ nítorí wọn bó bàdá sọ̀rọ̀ direct sára yìí ti kọ̀sẹ́ tí ó lálà tí ó lọ́lọ́ lọ́bọ̀ ń sọ̀rọ̀ mọ́ tí ó di ẹ̀yìn sí kọ̀sẹ́ ìjọ máa sọ pé òun gbóhùn ọlọ́run mọ́ láti yìí bá ti pásítọ̀ àwọn pásítọ̀ ni mọ́ láwọn ń gbọ̀rọ̀ lọ ẹ̀dá kù sẹ́lẹ̀ mi níbi rẹ̀ náà kò yé mi o ó ní kí mùsùlùmí ń dáná ó bá àwọn sọdún wọn wà wà mínú ó dìdí gẹ̀gẹ̀ mi ah, bẹ́ẹ̀ ara o ṣùgbọ́n èyí bá wọn sọdún kò dáa ìwà àṣepé ẹni tó bá ti wá sọdún wọn nítorí pé kò yẹ lòmíì tọ́ka àwọn ọjọ́ ojúdé la wà káà náà sọdún ká ṣe tẹnu ẹ̀gbọ́n pé ẹtíkẹ́tì àìmọ̀ kẹ́pọ̀ láwùjọ wáyé bọ́ àwọn yọ̀yàn yọ̀yàn yẹn ọlọ́run bó bá fún wọn sùn wọn bá fún wọn sùn kò sí nǹkan tó ń jẹ báyìí sọ̀rọ̀sọ̀rọ̀ náà. ó ṣe rí yẹ sísọ̀rọ̀ yóò sọ̀fù. akànmápẹ̀júwe àwọn yẹn wá láti tọ́ka sí haadi sátìlì ahad ahad ọ̀rọ̀ ọlọ́run bá ti sọ̀rọ̀ lọ ló fi jọ pé hàtà ìdáfò sí à ń kò lóbi ma kọ́ ló máa ta kọ́ lárọ́ bùkún ọ̀rọ̀ ìhàkọ́ tí bọ́rọ̀ sha'a wa yukallimu man sha'a mata sha'a sha'a tó ti ẹni ṣùgbọ́n kí lè ṣe pé ká nìkan nú àwọn abẹ́ntì ẹlẹ́ ayé yìí ní sí ọwọ́ lọ́lọ́ ń bọ̀ sọ láti mọ̀ pé ń dìbò ṣé mọ̀lẹ́ka ni ọ àdọ́ jẹ́ ànábì ọ̀rọ̀ sẹ́bẹ̀rẹ̀ mi wà ní ọ̀sẹ̀ náà ẹ̀bí Thank you. Mm, tó ṣẹlẹ̀ ní wípé irun aásárì táǹkì àwọn alifáà máa ń wò pé síkìrọ́ àtọ́ wà ń bẹ̀ síkìrọ́ àtọ́ mọ̀tẹ́sílà ni àbí mọ̀fàṣílà ẹni tó bá sọ wípé táǹkì ń bẹ̀ ní pé mọ̀tẹ́sílà ni pé irun yẹn náà ló ń kọ́ntínú látàn ṣe fásilù bìtẹ̀sílì ni nítorí ọ̀rọ̀ ọ̀hà ni pé irun ẹyọ kan náà ni wọ́n ní kò nídìí ṣùgbọ́n tó bá ní nítorí pé àti sálámà àti ṣe fásilù sálàyé mi ti yóò sọ pé olùdó àtàwọn ti fẹ́ jìjì tá a fẹ́ bẹ̀rẹ̀ mi ó ní ká máa ṣe ṣe fà á sálàyé mi ti ṣùgbọ́n títí mo lè sọ fún wa ní pé sẹ́rí mi máa ṣe àǹfààní kan wà ń bẹ̀ tó dẹ̀ lágbára tá a dẹ̀ bùkátà sí oníkẹ́ni tí ì bá ṣe ìṣèfà níbi ìrùwé sábà kaba súnmọ́ làwọn. ẹni tí ò bá ṣe tí a o tẹ̀pá kan ló ti ọ̀dà nù tó di ẹni tó ṣe ṣíṣe ìṣèfúta yẹn ó máa ń ràn yàn lọ́wọ́ láti rí àwọn nǹkan mìíràn tó pàtàkì lórí ìmúṣe aláàkọ́ ní ìṣe àzà ìṣe àzà ìṣe rókìnà oúnjẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àfa yẹn sálàyé mi ní táàrí nínú ọ̀pọ̀lọpọ̀ tí ṣùgbọ́n tó lálàáfíà ni pọ́nrán àyàn ni one nítorí pọ́lọ́ ń pàṣẹ rẹ̀ kí tó bá ti fẹ́ ka Qur'an ó gbọ́dọ̀ ṣe àyíṣe àdá kò dẹ̀ sí ní tó sọ̀rọ̀ fa amúrò yẹn á nílò òjò ẹlẹ́ẹ̀kejì ni wípé anábìnrin àti wọn á má ṣe yẹn ṣe àrígbà kan tá a rí kó gbé bá súnmọ́ làálẹ̀ rí tó sì fẹ́ kí wọn tẹ́yìn kó ti di nǹkan méjì tó fún lágbára a jẹ́ pé ọ̀ràn yẹn ni ẹni tí ọba sí script ta kò sí èméjì bẹ̀ kò ní sí ṣe àdá o tó bá tiẹ̀ sí bá súnmọ́ là kò ní sí ṣe àdá tó yé bá a ní sí ẹlẹ́ẹ̀kejì ní ẹ táwa ní eléyìí tí mo sọ gbẹ̀yìn pọ̀ ọ̀rọ̀ ṣe àbá nípa basmala yẹn eléyìí wá sọ̀rọ̀ ọ̀ràn yẹn ara arúgbìn òrun ni torí pé ara fati à téèyàn bá ń ṣe istiftah níbi raka kọ̀ọ̀kan téèyàn bá lo mọ́sàbí àwọn afá tí wọ́n sọ bẹ́ẹ̀ ó lè ràn yàn lọ́wọ́ láti ráwọn dáadáa míì ṣe ìgbà téèyàn ọba wá ṣe istiftah nítorí pé ó wọ a kàn ń ṣe fásitì lòbìlì basmala ẹ̀ńtọ̀ ń gbọ́dọ̀ wá máa àbí tẹ̀sílẹ̀mì ni ó gbọ́dọ̀ má báwo ni kí ní òsì ní bọ́ máa òun lọ́wọ́ ṣùgbọ́n bóyá sábàkú sí steve táwọn yàtọ̀ fi gbára dá sí ká máa ṣe ọlọ́run kan àlọ́ síbẹ̀ rẹ̀ mi wà mí. ṣẹ́yẹ́ rẹ̀ mi wà mí òsì ká mọ́ palẹ̀ mọ́ fòrò tó náà. àlùfáà àyíṣà ó ti lọ. wọ́n fàyà di ẹwọ́lẹ̀ kò yé mi kọ́lẹ̀ mọ́jú ilé Huh? wọ́n sùn kàmọ́ lójú kó wọ́n bá rí nà. bí ìparọ́ Ah, ibo ni wọ́n ti yẹpẹ́ ẹbú yorùbá mọ̀ wá kàn kan tó gbogbo eléyẹ kò sẹ́rì fún ìyá náà dandan ni aláàkọ́ wíwọ́ adé ńlẹ̀ wọ́ ńlẹ̀ káàkiri yẹn ń fara ní ẹ̀dọ́ ọlọ́run sí lọ́wọ́ náà ìsìláàmù ti fara mọ́ nǹkan bá tábà ti wá sún tá a sún mọ́ lọ́rùn eléyẹ ti wá di tẹ̀mí tiẹ̀ ẹni tó ń ti fẹ́ bọ́ ẹ̀yẹ ọmọdé ẹ̀ jẹyà ẹ̀yẹ lọ́jọ́ kó bá mi da ẹ̀jẹ̀ fún àmọ́ nígbà etí ẹ̀jẹ̀ àbí ṣé bẹ́ẹ̀rẹ̀ mi wá àbí òsì òsì bẹ́ẹ̀rẹ̀ mi subhanahu wa ta'ala alhamdulilayi.